ìgbà ó ti alright now, tell us the nine, slip fifteen, eight down, a and handle. Eight down, close up shot, one. Roll, yeah, let's go. High volume to video. Action. High volume to video. Tutu na ya

I look, yeah, no,

nítorí pé àbẹ̀kẹ́dẹ̀ ìjọmọ kékeré ni èmi ò dẹ̀ nígbà nítorí ẹ̀ mo ṣe ní pé èmi máa gbè lẹ́yìn àgbẹ̀kẹ́ mi ò lè fojú fọ gbogbo ilé tó ń lọ yìí ṣùgbọ́n mo wọ̀ pé kí n má lọ bá àbẹ̀kẹ́ kí wọ́n bá ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ nà. àjíkẹ́ tó dá ọ lójú pé hmm, ìjà àbẹ̀kẹ́ ló ń gbé ó sọ̀rọ̀ kí ni tí ń ṣẹlẹ̀ gbẹ̀já mọ́. Hmm. ẹ wo gbogbo rádaràda tẹ ṣe lọ́sàn-án yàmọ̀ pé ti múnú bí mi níjọ́ tẹ bá tún ṣẹ́ṣọ bẹ́ẹ̀ ṣòro Àbẹ̀ní àti Àbẹ̀bí ẹ kàn nínú yòó. olórí ìjà yóò lè lópin o torí mi ò tí ì fẹ́ kó lópin àwọ̀ pálapàla ìlú àpàlà agbẹ́ni lójú orun kò ṣe wá ṣẹ̀jẹ̀ níwájú olórí tá a ní wọ́n gángan sìkà lára rẹ̀. ẹ jọ̀ọ́ ah, ah. olórí wa sọ̀rọ̀ tó o mọ̀ pé olórí lẹ́nu ni. kí n ti inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ah, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àárín èmi àbẹ̀ní àtolórí ló wà. èmi olórí bẹ́ẹ̀ ìwọ mm-hmm. ìwọ sí mi ṣé wíwo ni kò tó ni wo ni ni àbí wíwo nìyẹn òun ni ò tó wò nìyẹn mm-hmm. mo gbẹ lẹ́yìn tán ó wá fẹyàn wá fi ń gé mi jẹ. àbí <laughs> ẹni tó ṣe wọ́ọ̀hún lọ́jọ́ kìnyànjú mú mọ́kọ́ tí mo ṣe fún un. Ah! ọdún èjì. bẹ́ẹ̀ ni. ọ̀tá ló ń jẹun tájà ń dùn. kò sí. ṣe rí tó ṣe sọ báwo ló ṣe rí tó ṣe sọ ṣé ìwọ gbọ́dọ̀ wádìí ibi tó ń lọ gbọngbọngbọngbọn kó tó máa sáré jóbè ní gòkè bọ̀ bí ọ̀tọ̀ níbi téèyàn ń lọ ọ̀tọ̀ níbi tó sọ fún wọn kó wà ṣé kò ti takora wọn ó wá ní wípé òṣèrú ẹ̀ rè. kò rí bẹ́ẹ̀ ibi tó sọ pé òun lọ náà ni mo sọ. ẹ ẹ ẹ bọ ẹ bọ ẹ bọ ẹ ẹ nǹkan tèmi ń rí hmm. àbẹ̀wò ó má jẹ́ wípé Alami kan wà lọ́dọ̀ wọn lórúkọ yẹn. abẹ́kẹ́ abẹ́kẹ́ orúkọ yẹn. rolling action. ṣàlàyé bá ṣe láàrin ìṣẹ́jú kan. ẹ wá bí ẹ wá bí ewọ ni ẹ kí ló ṣe yín. ló ṣe wá bí bó. ṣé wà là ń bọ̀ lẹ ṣe é ṣé lórúkọ ìyá yín ni. ó dà bí ẹlẹ́kùn ìgbà tẹ̀ ń bọ̀ tá a ṣe hé ta gbà báyìí ṣé hé lórúkọ àwọn ọmọ tẹ̀ bí. ṣé ìyẹn ni kíkí tẹ̀ fẹ́ kí wà bẹ́ẹ̀ máa sọ pé ojú yín fọ ẹ̀rí wa ṣé ẹ̀mọ̀yán kì ni. sẹ́rí ẹ̀ẹ́dá ojú yín dúdú a sì ti fẹ́ sọ fún yín láti jọ ẹ̀ àmọ́ a ní àǹfààní láti sọ fún yín pé ojú yín dúdú. ẹ ẹ ẹjẹ kọkọ gbé yín débẹ̀ ìyá wa. já wọn tán. ṣé rí gbogbo àwọn ìgbéraga wèrè tẹ́ máa ń ní ládùúgbò tẹ́ máa bọ̀ bí àdàbà tẹ́ sapá bí apá agbó tẹ́ dàbí ẹranko tí ọ̀rọ̀ oúnjẹ jẹ. tẹ́mọ̀ tẹ́mọ̀ gara gara. àgàgà ẹyin ẹsẹ̀ kẹ́ bí kòkò àṣejẹ kẹ́gbẹ́ àṣejẹ àrùn àrùn tí ò bówó ńlé ṣáà pé gbogbo tẹ́sí máa ṣe flegeflege káàkiri náà ìlú inú odò sí. inú odò sí òyà wa. ẹ wá ẹ wá mọ̀mọ́ nínú yín ẹ sọ́dọ̀ tí bá sàn yẹn létí. wọ́n bọ̀ tẹsẹ̀ lẹ́bọ̀. ẹ ẹ wá ẹjẹ ń gbé yín. bí ìbàjẹ́ wípé ẹ̀yin làkàyè yín ti dànù eh? ẹ ti forí gbalẹ̀ o ò ní rú mi lágbà. èyí eh, máa gbọ́ yín tí mo ní ti eh, kú. jẹ́ ń já wọn tán. já wọn tán. sẹ́ẹ̀rì ibi tá a ti sọ pé ojú yín dúdú tẹ̀ ti jáde pé ó ní ijó kan tí ń lọ ní ìsìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó jẹ́ pé àwọn ò gbé yín débẹ̀ bọ́ọ̀lù ṣe bẹ̀rẹ̀. Ah, ijó kan wà ládùúgbò wa káwọn méjì sókè bí ẹni tó fẹ́ yọ olúwa kẹsẹ̀ mi máa gbẹ̀gbẹ̀gbẹ̀ bí ẹ tó fẹ́ jẹ koríko ẹ̀yin yà wá ẹ jẹ koríko ẹ jẹ koríko ẹ jẹ koríko tẹ́ mi yóò fún ẹ jẹ pẹ́ni ẹ jẹ pẹ. abẹni kí lè pè abẹni. ẹ ti gbèsè ẹ fa gbèsè kó dàbí ní agbẹ. ṣé mo dákẹ́ ọ̀ lè dákẹ́ ọ̀ lè dákẹ́. a ah, kí ni sẹ́yìn jọjà gún kán wá. èrò àbúrò ẹ̀ ni. kò kàn mí kò kàn mí ó lè lọ kan ẹni tí ó kàn kó kàn ni ẹ wò ó mo ti ru ọ̀rọ̀ yìí lọ mo ti ru ọ̀rọ̀ yìí bọ̀ ọ̀rọ̀ yìí fẹ́ jọ bí ìyànjẹ ni ó lè jẹ́ pé nítorí àbẹ̀kẹ́ jẹ́ ọmọ kékeré ló ṣe fẹ́ ìyànjẹ ló ṣe fẹ́ rẹ́jẹ èmi ò dé lọ́wọ́ sí ni mo ṣe ní èmi máa gbèjà àbẹ̀kẹ́ o mo máa gbèjà ẹ̀ ṣùgbọ́n mo kàkà kí n lọ bá mo ní kí n kọ́kọ́ lọ bá ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ kẹ́ bá mi bá sọ̀rọ̀ kí n tó lọ bá òun fúnra ẹ̀ só sì dá ọ um lójú pé o fẹ́ gbèjà àbẹ̀fẹ́. àbẹ̀kẹ́. let's go pick up and action. àjíkẹ́ só sì dá ọ um lójú pé o fẹ́ gbèjà àbẹ̀kẹ́. Ah, eh? ah, ah. ìwé tẹ́ bá ṣèwádìí dáadáa ẹ rí i pé mi ò sí lẹ́yìn ìbàjẹ́ mi ò sí lẹ́yìn ìrẹ́jẹ kódà kódà ní tèmi o ibi tí ó ti dalẹ̀ máa ti bá mi. Eh, kò burú tó bá ti ní ògbèjà rẹ̀ àfikà bọ́ọ̀lù. from oda wàá gbà. rolling action. oda wàá gbà n ó pa ọbẹ̀ ọmọgbẹ̀rẹ̀ tó wọlé ta o tó gbọ́fà rádaràdà. Look, that, um, Thank you. Yeah, well, no. Because uh, action. Àpèkẹ́ níyẹn ìwọ náà mo sì ń tọ̀ mi. Mo pa ọ́ bí ọmọ láction sí wọ́n máa ṣe kíní ẹ̀rọ tó ń bọ́ láìtì. inú ń bí mi ara ń kan mi abẹ́kẹ́ ń gún mi gàlìgàlì àánú ẹ̀ sì ń ṣe mí àánú ẹ̀ ń ṣe abẹ́kẹ́ ń gún ẹ̀ gàlìgàlì. Àbẹ̀ní Àbẹ̀ní Àbẹ̀kẹ́ ti ṣọ́pà táǹkù ó dẹ̀ yẹ kẹ́ni tó kù kò fojú hàn fún un Àbẹ̀ní níwọ̀nba ìgbà tí agbára ti wà lọ́wọ́ ẹ àpótí májẹ̀mú wà lọ́wọ́ ẹ fi ṣe ní yàrá lògùn gbé jẹ́ kó mọ̀ pé yín mú ju abẹ lọ tó dá mi lójú wípé o ò lè lo ìdá kan nínú agbára tó wà lọ́wọ́ ẹ̀ kó tó mọ̀ fi tára òun kù sí wá ní àánú ẹ̀ ń ṣe àánú ẹ̀ wo ló ń ṣe ẹ̀. àánú mi ló ṣe ń ṣe. àánú ẹ̀ ló ń ṣe mí. àánú ẹ̀ ló ń ṣe mí. go pick it up and action. àánú ẹ̀ ló ń ṣe mí ọlá ìyá ẹ̀ ni mo wò mọ́ lára màá ti ṣe nǹkan tó wà nínú mi fún ẹ já yìí nígbà tá àánú ẹ̀ bá ń ṣe é jáfílẹ̀ òde ní sọpárá ń kọ ẹ inú ń bí ẹ irú inú wo ló ń bí ẹ wo jẹ́ kí àbẹ̀kẹ́ eh, ọlọ́run ó ní. àbẹ̀kẹ́ àbí pick up and. sorry sorry pick up. go from he walked. Get up and action. He walked. Tanyo. Ibo lo ti wá. Ibo lo ti kó. Yeah, hold on, Thank you, Mama. Thank you, mon bain. Thank you. ṣe bóyá wá dáná sílé yìí. Yeah. Amẹ́ga. Kò ṣe kọ́ lọ. After ọgọ́ má tẹ̀mí mọ́lẹ̀ ẹ̀, òun ló disappear kúrò bí ẹni yóò tẹ̀lé so everybody was surprised so mọ́mi wa ni àmọ́ olórí àṣírí wọn níbẹ̀rẹ̀ láàrin èèyàn àti abẹ̀mí olórí ò dáhùn torí ọ̀rọ̀ ti ọdún náà gbọ́dọ̀ olórí ní bá wí. ẹ wo ẹ mẹ́nu kó mbẹ. Okay guys, are we ready to shoot now? We can go. We ready to shoot. God bless you. Ẹ ṣe ẹ̀kọ́ àtàrọ̀, ẹ ṣe gbọ̀. Oya, back to the position. Yeah. Hey, Ìgbèrè. mo mọ mi ní kẹ́ máa dúró block ẹni bọ̀ tí kò àwọn shift dey camera rẹ̀ kò shift dey